كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى إن هذا لفي صوف الأولى صوف إبراهيم وموسى لين باتي أكي وباتا أقول مكي ọba àná ọba òní ọba láíláí ọba àtàpá àkọ́sẹ̀ ọba tó dúró tí ò farati nkankan tí nkankan ò lè dúró láì farati ọba tí ń bẹ lára wa táwa fi ń jà wá ọba tí ń kò lára ẹ̀dá míì tí wọ́n fi sọ kó tó kú adúpẹ́ fọba náà ọba tó kà wá yẹ tó sì kàwá kúnú ẹni tí ó láǹfààní àtijọ́ bẹ̀rẹ̀ Ramadan Allahu Akbar ló dàbí àná yìí ní ọdún tó kọjá lọ tí a ń dágbére fúnra wa wípé bí ọlọ́run bá fi wálẹ̀ mí balẹ̀ tọ́lọ́run sì fi wálẹ̀ mí pàdé ní Ramadana alhamdulilayi àtẹ̀mí tí ń sọ̀rọ̀ àti wọ́n tó ń wò mí ọlọ́run èyí wọn ò sì túmọ̀ sí èyí wọn ò túmọ̀ sí pa lẹ́sìn èyí wọn ò túmọ̀ sí wípé a ṣe nǹkan kan tí àwọn tí wọ́n ti jáde láyé ò ṣe abẹ ọlọ́run ọba tó ní ẹ̀mí wa abẹ ọlọ́run ọba tó ní àlàáfíà wa abẹ ọlọ́run ọba tí ń kún wa látàná tẹ dùn ní àlékún àánú ọlọ́run àlékún kúnkún ọlọ́run ọlọ́run mọ́sá ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ Ramadan ọlọ́run mọ́sá jẹ́ kí ó parí ẹ̀ ọ̀la nẹ́bí sallallahu alaihi wasallam pẹ̀lú orúkọ ọlọ́run ọba yìí láfi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò ibi tí ẹ̀ ti ń bọ̀ wa káàbọ̀ sórí ètò yín ètò wa àṣúrọ̀ ti inú Ramadan eléyìí ti ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ alálùbáríkà ni tí a mọ̀ sí Nígbàtí TV iléeṣẹ́ náà ọlọ́run mọ́jú ó bàjẹ́ lẹ́yìn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run à ń kí gbogbo ohun tí ń jẹ́ mùsùlùmí nílẹ̀ yìí àbí lókè òkun kú àmójúbà Ramadan a kí wa kú ọdún nítorí wípé ní tí ọlọ́run ọba bá pánlé tá à ń dá Muhammad pọ́nlé tá Al-Qur'an pọ́nlé tí hadith anabi pọ́nlé tí àwọn àfáà pọ́nlé dandan ni fún wa láti pọ́nlé gbogbo ohun tí ọlọ́run ọba bá kí dandan ni fún mùsùlùmí láti kí i akí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa fún àmójúbà oṣù Ramadan bẹ̀rẹ̀ látòrí aláṣẹ àti àwọn apàṣẹ ìkànnì tí a wọ̀ yìí tí a mọ̀ sí ìkànnì nígbàtí a kí yín ẹ kú àmójúbà Ramadan a kí olótú ètò yìí Mr. Kehinde Abiodun Phillips tó já sí wípé ara wa ni ara wa ni ọ̀gá wa ni a kí wọn wípé ẹ kú àmójúbà oṣù ramadan eléyìí la fi ń kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ assurance fans káàkiri gbogbo àgbáláyé tí ẹ ti ń bá wa bọ̀ láti orí ìkànnì yìí ṣáájú kí ramadan àwọn tó dé wípé ẹ kú àmójúbà oṣù ramadan oṣù alápọ̀nlé oṣù yẹ́sẹ̀yẹ́sẹ̀ oṣù àforíjìn oṣù gbígbàdúà oṣù ọrẹ oṣù ọlọ́ọrẹ oṣù tí èèyàn máa ń bẹnu ẹ̀ tí èèyàn máa rí fọkànbalẹ̀ a dúpẹ́ fún ọlọ́run ọba tó kà wáyé kúnú ẹni tí ó bẹ̀rẹ̀ Ramadan èyí láàfin kí bàbá wa ọlọ́lá àwọn ọba ìlú Ìlọrin àti gbogbo ẹgbẹ́ rẹ̀ ṣéèhù ṣéèhù ṣéèhù wallahu yasimuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata ilà abiláhi làlí ìlàzín a fi bàbá wa ọba Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ a kí gbogbo ohun tí ń jẹ́ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Kwara àfi ti àwọn bàbá wa balógun àgbà fún ìlú Ìlọrin àfi kí gbogbo ohun tí ń jẹ́ balógun ní gbogbo ìlú kọ̀ọ̀kan àfi ti bàbá wa ìmámù àgbà fún gbogbo ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ bàbá wa Dr. Muhammad Bashir Muhammad Sọ́ọ̀rẹ́ oon àfitì bàbá àfi kí gbogbo ohun tí ń jẹ́ àyínmà pátápátá ẹ kú palẹ̀mọ́ iṣẹ́ àbí ká sọ wípé ẹ kú bẹ̀rẹ̀ iṣẹ́ ọba tí ó kàyíkúnú ẹni tó bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́run mọ́sá kàyíkúnú ẹni tí ó rí ẹ̀yìn Ramadan tí a sì tún gba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé ọlọ́run jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam bá a bá ní dé ìnàpẹnu dandan ni fún wa láti kí bàbá wa ìmáàmù Malawi bàbá wa ìmáàmù Male bàbá wa jẹ́nẹ́sì àgbà fún gbogbo ìlú Ìlọrin bàbá wa Rọ́bànà àti gbogbo àwọn àlùfáà wa ní ìlú Ìlọrin Ọlọ́run kó ṣàlékún dáadáa fún wa bàbá wa àgbàbá ìmáàmù wa ní Maraba àti gbogbo agbègbè rẹ̀ Ọlọ́run kó ṣàlékún dáadáa bàbá wa àgbà ìmáàmù wa ní Kùjú àti gbogbo agbègbè rẹ̀ Ọlọ́run kó ṣàlékún dáadáa bàbá wa àgbà Ọlárun Ọlọ́run kó dúró tì yín bàbá wa àgbà bàbá wa ìmáàmù Arárọ̀mí Ọlọ́run má Muhammad sallallahu alaihi wasallam gbogbo tí ń jẹ́ àṣúrọ̀ family lápapọ̀ lákì ìpè àkó àmójúbà oṣù Ramadan eléyìí ní pàtàkì láfi ń kí bàbá wa ọba ìlú Ìrẹsì bàbá wa ọba ìlú rẹ̀ sí wípé ẹ kú àmójúbà oṣù ọrẹ ẹ kú àmójúbà oṣù ìdùnnú ẹ kú àmójúbà oṣù àlùbáríkà ẹ kú àmójúbà oṣù tí èèyàn ń bẹ nínú ẹ̀ tí inú ẹni máa ń dùn oṣù téèyàn máa ń bẹ nínú ẹ̀ tọ́kàn ẹni máa ń balẹ̀ oṣù téèyàn máa ń bẹ nínú ẹ̀ téèyàn máa dúpẹ́ fọlọ́run wípé ọlọ́run mo mà dúpẹ́ mo wà nínú oṣù ìdùnnú àti bàbá wa ọba ìlú rẹ̀ sí i ọlọ́run kó bá wa dúró tì yín ọlọ́run má sọ yín dọba bòmí ọlọ́run kó sì má lé yín kò ní orí ipò àwọn baba ńlá yín à ń fi ti bàbá wa tó jẹ́ ọ̀gá wa olóòtú ètò yìí mr kehinde abiodun phillips tóun náà jẹ́ ọmọ inú ọ̀kanú àwọn ọmọ yín tó sì jẹ́ ológun ọmọ à ń fi ń kí yín kí ọlọ́run kó ṣàlékún dáadáa fún yín o ọlọ́run jẹ́ mi yóò gùn eléyìí náà fi ń kí gbogbo àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ ọ̀yọ́ à ń kí gbogbo lọ́balọ́ba ní ìpínlẹ̀ ondo à ń kí gbogbo lọ́balọ́ba ní ìpínlẹ̀ èkìtì à ń kí gbogbo ọba mùsùlùmí káàkiri gbogbo àgbáńlá ayé tí ẹ ti ń gbọ́ wa ọlọ́run má fa burú ṣe yín nípínlẹ̀ èkó ni nípínlẹ̀ ògùn ni ọlọ́run ọba abẹ́ gbogbo ní ti ń jẹ́ naa, nínú oṣù náà ṣe ní rọrùn fún wa ọlá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu ta'ala alayhi wa sallam yìí ṣe àjòjì fún gbogbo ẹni tí ń bá tí ń bá nígbà tí lọ gbogbo yín ti mà wípé ètò àṣúrọ̀ ètò kan ni tó já sí wípé bọ́lẹ̀ kó má yí nǹkan wá wò ó Muhammad sallallahu alayhi wa sallam wípé nísìnyí à ń kíra wa kú oṣù Ramadan à ń kíra wa wípé a kó àmójúbà oṣù ó tó kéèyàn kéèyàn ó bìyàn pé ẹ bàbá wa imam kí ló dé tá a fi ń kí bó lóṣù yìí ṣe tó tí kíkí yìí wá pọ̀ báyìí ó yẹ kó dá yín lójú wípé èmi ọmọ àyà yín imam ibrahim abubakar ẹlẹ́kẹ̀kùn tí imam masjid abroad máa fún yín lẹ́sìn lórí bó ni oṣù yìí ṣe lọ́lá tó ẹ jẹ́ wò ó oṣù wo là ń pè ní oṣù ramadan oṣù kan ni tó já sí ń sọ fún wa ní alukur'an alkarim nínú suratul baqara aya one hundred and eighty five ọlọ́ni shahru ramadan alladhi unzila fi alkur'an hudan linnas wa bayyinatin min al-huda wal furqan faman shahida minkum ash-shahra falyasumhu sadaqa Allahu al-azim Ọlọ́run ní shahru ramadan oṣù ramadana tí a ń kí yín pé ẹ kú àmójúbà rẹ̀ yìí alladhi unzila fihi al-qur'an nínú oṣù yìí láti sọ al-qur'an kalẹ̀ nínú oṣù yìí láti jẹ́ kẹ́ ẹ máa máa ń tí wọ́n ń al-qur'an nínú oṣù yìí láti wá solution sí problem tẹ́ ẹ̀ máa ní láyé mo fẹ́ kí ẹ̀kọ́ káàkiri ẹ̀yìn àdúgbò náà mahama mo fẹ́ kí ẹ gbọ́ mi yé dáadáa bí a bá ń sọ̀rọ̀ nípa oṣù ìdùnnú oṣù tí ń wá solution sí problem ayé ẹni oṣù Ramadan ni kò sí oṣù kankan nínú gbogbo oṣù tí ẹ̀dá máa ń bá pàdé láyé àbí oṣù tí bá ẹ̀dá láyé tí ó wá sọ́ọ̀fù pírọ́blẹ́mù yẹn tó oṣù Ramadan nítorí wípé nínú oṣù yìí ó jẹ́ lọ́lọ́run ọba àlekè ọlá máa ń fi wá yangàn fún àwọn màláìkà ó ní oṣù yìí lọ́lọ́run sọ àlùkùránù kalẹ̀ tí àlùkùránù sì ń jẹ́ ìwòsàn fún gbogbo tí ń jẹ́ oníranran àrùn ń jẹ́ ọ̀nà àbáyọ gbogbo tí ń jẹ́ oníranran ìṣòro ọlọ́run ọba àdékọ́lá ní inú oṣù yìí la sọ àlùkùránù kalẹ̀ hudan lin ó ń jọ́nà àmà fún yín ẹni bá tẹ̀lé alukurani ò ní ṣìnà ẹni bá tẹ̀lé alukurani ọ̀rọ̀ rẹ̀ ò ní bàjẹ́ ó wá ọkọ òòrí o ní alukurani ò máa bá wọn ti ń lò o tún wá àfa tó mà kó bí ó wá ìyàwó òòrí ìyàwó rẹ̀ ń fún ọ ní problem ọmọ rẹ̀ ń fún ọ ní problem ọkọ rẹ̀ ń fún ọ ní problem iṣẹ́ rẹ̀ ń fún ọ ní problem gbogbo àwọn tí wọn ò tó ọ ń jẹ́yàn wọn ò tí ì jẹ́yàn ó sì dìrọ̀ tá a sọ yìí tá a sọ ìwòsàn kalẹ̀ lẹ̀ sí gbogbo problem lóṣù Ramadan ọlọ́run ní hudan linas ọ̀nà àmàlà kuranu jẹ́ fún gbogbo tí ń jẹ́ eda allahu akbar wal furqan a sì máa so òpinya láàrin irọ́ àti òdodo bá a bí ọba sítà kuranu ni ó súnmọ́ bẹ́yìn àti lọ́pọlọ tó yìí ó sì tún máa forí fóòsà bí ọba sítà ni ó súnmọ́ bẹ́yìn àti pèrè àyàn lọ́jọ́ gbọ́n tó yìí kéèyàn ó máa wùwẹ́ ẹni tí ò lẹ́kọ̀ọ́ kéèyàn ó máa ẹni tí ò náà muhammad sọ fún wa wípé gbogbo ẹni yóò wù tí oṣù ń bá wa bá láyé dandan ní fún ọ láti gbà wẹ̀ alùpùpù anabi muhammad ẹ jẹ́ wá wò ó anabi sallallahu alayhi wa sallam anabi sọ fún wa nínú ọ̀kan àwọn ahadith rẹ̀ wípé buniyal islam ala khamsin ní tí ń pè ní ẹ̀sìn islam ìgbẹ́dúró rẹ̀ òpó márùn ni òpó márùn-ún la gbé dúró lélẹ́rí ẹni tí ó bá ti wá yọ̀ kankanlẹ̀ nínú òpó yìí láì ṣe tó sì wà nínú ẹni tọ́lọ̀ ní kó ṣe é allahu akbar kò í ṣe mùsùlùmí nítorí kò sínú islam àkọ́kọ́ nínú ẹ̀ òun ni ṣahadatu allah ilaha illallah wa anna muhammadan rasulullah àkọ́kọ́ nínú ẹ̀ òun ni wípé ẹni tá a pè ní mùsùlùmí ó gbúdọ̀ jẹ́ ẹni tó tó sàpàtẹnu jẹ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run pé kò sí nǹkankan níbìkan tó lè ṣe tóun fẹ́ àfọlọ́hun kò sí nǹkankan níbìkan abẹ́nìkan níbìkan tó lè dáàbò bò ń kú níbi tóun ò fẹ́ àfọlọ́hun kó sì gbà wípé ànábì muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ni gbogbo ń tọ́lọ́run ọba àlekè ọlá bá sọ fún ní sọ gbogbo ẹni yóò wù tó gba ọlọ́run gbọ́dọ̀ ọlọ́run ọgbà nábì kó yẹ ṣe mùsùlùmí gbogbo ẹni ó gbà nábì gbọ́ tó lóun kò gbọ́ lọ́n gbọ́ yìí tí ẹ ṣe mùsùlùmí nítorí wípé lọ́n sọ fún aláàyè míì nínú Al-Qur'an wípé qul in kuntum tuhibbuna Allah tó bá jásí pé lóòótọ́ lẹ bá gbà tẹ̀mítẹ̀mí wípé ẹ fẹ́ràn èmi ọlọ́run fattabi'uni anábì ni ẹ tẹ̀lé yuhbibkumullah látara títẹ̀lé ẹni tí mo rán yóò jẹ́ kémi ọlọ́run ọba gangan fúnra ara mi kí n fẹ́ràn yín wa yaghfir lakum dhunubakum gbogbo tí ń jẹ́ àṣìṣe yín ń mójúkò fún yín ọlọ́run mọ́sà mójúkò àṣìṣe wa fún wa alùmọ̀ anábì muhammad sallallahu alayhi wa sallam òpó kejì tí islam dúró lé lẹ́ni òun ni wà ìkọ́mi sọ́lá kéèyàn ó máa kírun ẹ wò ó ṣáájú kí ramadan tó dé ìrun ẹlòmíì kò ju ẹ̀kan lóòjọ́ lọ tẹlòmíì ò ju méjì lóòjọ́ lọ bó bá ti jí láàárọ̀ tó kásùbà tó lọ bíṣẹ́ ó tún dàárọ̀ ọjọ́ kejì ẹlòmíì di ìrọ̀lẹ́ àbálẹ́ tó bá dé kó tó wá kí ìṣá yìí ní tí ò yé wa ni wípé ìrun fúnra rẹ̀ oore márùn-ún gbáǹkọ̀gbì ní máa ṣe fún ni yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ oore tí ìrun máa ń ṣe fúnni nínú àkọ́kọ́ tí ìrun máa ń ṣe fúnni ni wípé aṣọ èèyàn àti ọlọ́run di nǹkan kan náà yóò sọ ọ́ dọ̀rẹ́ ọlọ́run nítorí wípé gbogbo ẹ̀dá tẹ́ ẹ bá ti rí tí bá ti ń kírun lóòrèkóòrè àsìkò tí ń kírun lọ́wọ́ ni ọlọ́run ọba ló kọjú sí bẹ́ẹ̀mẹ̀ àti yín ti kọjú síra wa yìí ọlọ́run ní ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀mẹ̀ àti yín ti ń bára wa sọ̀rọ̀ yìí ogun tí ń bá ń bi ọlọ́run kò ní ìdíkẹ́lòmí ó ṣẹ̀ṣẹ̀ máa bá a kẹ́lẹ́ mi ò ṣẹ̀ṣẹ̀ máa bá a sòun gbìfọ̀ láàrin òun àtọlọ́hun ọlọ́run ó ti rí nílẹ̀ wípé irú mi ní bá mi sọ̀rọ̀ yìí ní tí máa sì ń sọ ọlọ́run ọmọ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa tí wọ́n mọ̀ nípa bọ́lọ́run ọba àlékè ọlá tí máa operate wọ́n mọ̀ bọ́lọ́run ọba àlékè ọlá tí máa ń ṣe wọ́n á máa sọ fún wa wípé iyyaka na'budu wa iyyaka nasta'in tọ́pọ̀lọpọ̀ wa máa ń wí lórí ìrun bí a ń kírun lọ́wọ́ tí mẹ́nu fátíà ni ìtumọ̀ rẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n mọ̀ tí wọ́n gbọ́ Yorùbá tí Yorùbá sì yé tí wọ́n tí wọ́n tún sí ni wípé iyyaka wa iyyaka nasta'in ibi àti ṣe láti jẹ èyí tí túmọ̀ sí wípé ẹni à ń sìn là ń lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ẹni tí a gbàgbọ́ òun ló yẹ ká máa béèrè àánú lọ́wọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ wá ìta ìzàkà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olówó ẹ̀yin pàápàá jùlọ ẹ̀yin olówó wa tẹ́ ẹ jẹ́ mùsùlùmí rẹ tọ́lọ̀ ń ṣe fún yín lẹ́ ń san ẹ ti fàájà sẹ́nu géètì ẹnìkan kankan ò rọ́dọ̀ yín dé ọ̀pọ̀lọpọ̀ yín béèyàn béèrè nǹkan lọ́wọ́ yín kọ́dà bẹ́ẹ̀ ní ẹ̀sọ́ pẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ yín wọ́n ń ṣe wá sí irú ètò irú iléeṣẹ́ yìí kò wá sínú wípé two million ní ẹ máa ń wá ètò tó lè máa impact nínú ayé àwọn èèyàn ẹ máa fi ṣe bọ́ọ̀ bá wá lè bùnyàn nínú tara rẹ tá a mọ̀ sí kí ló dé tó já sí kówó ọlọ́run ò tún yọ fún tálíkà ọlọ́run ọba àlekọ́ láfẹ́ ká yọ zàká kí ni ìtumọ̀ tọ́lọ́run fi ní ká yọ zàká alimumana muhammad ẹ mà wípé àṣúrọ̀ á fẹ gbogbo ọ̀rọ̀ òun lójú á sì ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ kí ló dé tọ́lọ́run fi ní ayọ̀ zàká àkọ́kọ́ tọ́lọ́run fi ní ayọ̀ zàká òun ni wípé èèyàn ní láhùn kó níwọ̀bì àkómọ̀lìkù ẹ ẹni ó bá láhùn tó sì tún lójú kòkòrò yóò rí kóhe èyí òun ló fà tó wọ́pọ̀lọpọ̀ ìgbà ẹlòmíì ń bẹ tó já sí wípé ó wá dán ọ wò ni wípé ẹ dákun ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn mẹ́ one thousand ìwá dán ọ wò ni òun ti mà ọlọ́run ti fún ọ ní mà wípé o ní níní tí wọ́n àìní tí wọ́n sọ pé ò níhùn ó ṣeé ṣe kó ṣe rí pé òun bọ̀ kankan tó lè pa ọ́ là òun wá kọ́kọ́ fẹ́ dán ọ sẹ́ni ire ni ọ́ ó padà bọ̀ pé ìsẹ̀ni rí alimọ̀ anab Muhammad kí ló dé kò sínú kò sínú ròyìn mùmí ní òdodo kéèyàn jẹ́ ahun ọlọ́run ọba àdékè ọlọ́run àwọn ahun ọlọ́run ọlọ́run gbà wá láàyè kí Ramadan tó parí láti sọ̀rọ̀ láàfi sọ̀rọ̀ lérí ẹni tí pè ní ahun ṣùgbọ́n láàyè kan ọlọ́run ní alladhina yabkhaluna wa ya'muruna an-nasa bil-bukhli wa yaktumuna ma atahumullahu min fadlihi ọlọ́run ní ẹ̀rí gbogbo àwọn tó já wípé alladhina yabkhalun ahun ni wọn wa ya'muruna an-nasa bil-bukhli èyí tó wá burú jù ni wípé wọ́n tún wá máa encourage àwọn èèyàn wọ́n máa gbà wọ́n níyànjú láti máa sa àwọn ọlọ́run ọba àlékè ọlá ní wa yaktumuna ma atahumullahu min fadlihi wọ́n máa fọwọ́ rárá nígbà tí wọ́n lówó lọ́wọ́ wọ́n máa sọ pé ò sí nígbà tó wà oore tẹ́mi ọlọ́run ṣe fún wọn wọn á wá tọwọ́ oore náà wọn á tì í bọ́ sọ́wọ́ zakatu dandan ni fún mùsùlùmí láti yọ ta ni nínú wa tó dun àwọn èèyàn nínú ramadan ta ni nínú wa tó ṣe onígbọ̀wọ́ ètò nínú ramadan bá a bá ń wí ọ̀pọ̀lọpọ̀ yóò sọ pé èmi ẹ lọ wo àwọn ẹlẹ́sìn kejì ten percent wọn ní gbogbo oṣù ni wọ́n ń san bọ́ọ̀lù ọlọ́run tí wọ́n á ní ayọ̀ zaka bọ́ọ̀lù tí ní ayọ̀ zaka òun ni pé kó o tó lè yọ zaka májẹ̀mú àkọ́kọ́ nínú ẹ̀ kó o tó yọ zaka alúmọ̀ ànábì mo fẹ́ kẹ́ tẹ́tí kẹ́ gbọ́ mi májẹ̀mú àkọ́kọ́ kó o tó di wípé àákọ̀ọ́kan ẹni tó lè yọ zaka òun ni kó o jẹ́ mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì òun ni kó o ní nìṣọ́ọ̀bù zakat ó ní iye tó o gbúdọ̀ ní kó o tó yọ nínú owó náà kí ni ìdí tí Islam fi sọ báyìí òun ni wípé tí owó òun ò bá dé lẹ́wù kan bí wọn náà máa yọ zaka kó mọ̀ sí pé ẹni tí ń lu kólé ó gbélé òun náà wà ń ta kó má di pé wọ́n tó ń fún yàn lówó ìwọ náà ó padà wá bọ́ sínú ẹni tí ò ní má tọ́lọ́run fi ní ó ní iye tí owó rẹ gbúdọ̀ dì kó tó di pé ó yọ zaka ó di méjì ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ òun ni wípé owó tó fi yọ zaka náà dandan ni fún ọ owó òun gbúdọ̀ lu ọdún kan lọ́wọ́ rẹ alihawulu ó gbúdọ̀ lu ọdún kan pé lọ́wọ́ rẹ gbogbo owó tẹ bá ti rí tí ò bá ti lu ọdún kan pé lọ́wọ́ yẹn tẹ ẹ wọ zaka ò tí wọ owó òun gbúdọ̀ lu ọdún kan pé lọ́wọ́ rẹ tó o fọwọ́ kàn tí èyí ṣe kó owó olówó tó sì jẹ gbèsè sí owó òun tó lè kọ́fà owó òun ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀rin èyí tó wá ṣe pabambarì ńbẹ̀ tí ó yẹ kọpọlọpọ wa ó kíyèsí gege bí mùsùlùmí òun ni wípé ká one million ní owó wa tá a fi pamọ́ lódidi ọdún kan tí zaka wọ̀ dandan ni fún wa ká wá yọ ìdá kan nínú ìdá ogójì owó náà léyìí tó túmọ̀ sí pé bàbá ní one million fún ọdún kan tó ò fọwọ́ kan twenty five thousand naira ní zaka mélòó ni zaka bá a bá lè ṣe sàárẹ̀ yìí zaka nítorí ẹni tí ò yọ zaka tó sì lówó tó sì lágbára bẹ́ẹ̀ tí májẹ̀mú zaka yíyọ sì pé lára rẹ̀ ó ti kúrò nínú mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹrin nínú ẹ̀ àlùmọ̀ náà Muhammad òun ni wahajul bayt akálọ́mọ́kà dandan ni fún wa fún gẹ́gẹ́ bí mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí là ń ṣàṣìṣe kí láàṣẹ tá à ń ṣe àlùmọ̀dá Muhammad ọ̀gá àṣìṣe tá à ń ṣe ní pọ̀pọ̀lọpọ̀ wa máa ń sọ ní sọ pé ẹ̀ ọlọ́run kó ṣàánú aláàjì àríbi dé sílẹ̀ mìíràn fẹ́ jẹba ẹ̀dákùn tó lọ́wọ́ ẹ̀yìn tí ìkọlé ẹ̀wá ni ń maka tó sì já wípé maka ara ni ilé tó ń kọ òun kọ fáwọn tí wọ́n ó jogún ni ẹ béèrè mélòó èèyàn ló kọ́lé tó lọ́gọ́rùn ọdún ilé tá a lọ́gọ́rùn ọdún tá a lọ́gọ́rin ọdún tá a lọ́gọ́tọ̀ ọdún ṣé lẹ́nu ilé kan bá wà nù fi ni à ń ń ó fi gbé wa dìde gbogbo ẹni yóò wù tí ó bá gbọ́n a kì í ka ilé tá a kọ́ sáyé kún ilé sàárè ló yẹ kí mùsùlùmí ó máa kà kún ilé ẹlẹ́ẹ̀karùn-ún òun ni wọ́sọ́ọ̀mù rọ̀mọdọ́ọ̀lù dandan ni fún mùsùlùmí láti gbà wọ rọ̀mọdọ́ọ̀lù ọlọ́run ọba àlekí ọlá fẹ́ kí ó pa wá láṣẹ wípé dandan ni fún wa láti gba àwẹ̀ ramadan eléyìí ni ọ̀ràn ni àwọn àyà ọlọ́run àti àdìsàn Muhammad sallallahu alayhi wa sallam tí ó jẹ́ ká mọ̀ wípé dandan ni fún wa láti gba àwẹ̀ rọ̀mọ̀dọ́n ẹ jẹ́ wò ó à ń kí gbogbo wa lẹ́ẹ̀kan wípé àkú àmójúbà rọ̀mọ̀dọ́n àkú àmójúbà rọ̀mọ̀dọ́n àkú àmójúbà rọ̀mọ̀dọ́n ọláwo gan-an ni ń bẹ nínú rọmọdọn alimu anabi muhammad ọlá àkọ́kọ́ anabi ló ṣàlàyé rẹ̀ fún wa anabi ní sọláwàtú lọ́kàmsù ìrun wákàtí márùn-ún téèyàn máa kírun wàlìjúmọ̀ àtò ìlàlìjúmọ̀ àti jijima kan sijima mi that is jímọ̀ ọ̀sẹ̀ yìí sí jímọ̀ wa tí ń bọ̀ ramadan wọ ila rọmọdọ́ọ̀nù ramadana ọdún tó kọjá sí ramadana ọdún yìí àmukaffaratu lima baynahunna allahu akbar bó o bá kírun àṣùbà la láàrin la àwọn tó tó fún ọ tó o bá wá láàrin àwọn tí tọ́lọ́run tó ṣèṣì mọ́ ọ lọ́wọ́ ọlọ́run ó mójú kó ẹ̀ fún ọ bẹ́ẹ̀ ni oṣù ramadana kan sí ramadana míì gbogbo ohun tó jẹ́ ẹ̀ṣẹ̀ tó jẹ́ àṣìṣe ọlọ́run máa mójú kó rẹ̀ fún ẹrú ni alumma anabi muhammad sallallahu alayhi wa sallam inú inú ọlá mi tẹ́ ń bẹ fún ramadan òun ni peter anabi muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa wípé man sọ́ọ̀mà ramadan imanan wa ihtisaban gbogbo ẹni ó bá rí tẹ́ bá rí tó bá gba ramadana tó gbà pẹ̀lú àbọ́lọ̀mù tí ní àgbà ó gbà ti imani ti imani ó gbà pẹ̀lú àmájẹ̀mú Ramadan àbọ́lọ̀mù tí ní àgbà ọlọ́run ní Ànábì sallam ní gufira lahu ma taqaddam min dhanbihi Allahu akbar gbogbo tó ti ṣẹlẹ́sẹ̀ ṣáájú ìlọ́lọ́run ó mojú kò fún aluma Ànábì Muhammad nínú Ramadan iṣẹ́ wo ló yẹ ká máa ṣe tí ó jẹ́ iṣẹ́ wo lóore tí èmi ó rẹkọmẹ́ǹdì fún wa iṣẹ́ tí ó fún wa aluma Ànábì Muhammad kò ju iṣẹ́ mẹ́ta lọ

ó mọ alukurani ké ó mọ iná àti iná ké ó mọ alukurani ké ó mọ ìzájà ké sórí gbogbo àwọn èyí tó orí ìwọ̀n yẹn yẹn náà inú alukurani ló wà bó tilẹ̀ já sí pé ipò onímọ̀ràn ipe kò gbìyànjú wá gbogbo ọ̀nà láti lọ lè mọ alukurani bó bí ó rí pé mo ti dàgbà tó yìí ibiṣẹ́ tó ti ń ṣiṣẹ́ o tún lọ lè ṣe kọ́ọ̀sì míì o tún lọ fún training o ń lọ fún sẹ́mínà yín sì ń yí o bẹ́ẹ̀ ló sì lè wá ìmọ̀ tí ó sì yí o alihuma nabi muhammad tó bá wá dínú ramadan ìwọ tó bá já sí pọ̀ mọ́ alukurani ké máa ké ìwọ tó alukurani ò dán lẹ́nu rẹ máa wà má wà má wà máhùn náà máa ké ní dèédéé bó o bá ti ń ké anabi sọ sálàm sọ fún wa wípé man qara harfan min kitabillah gbogbo ẹni yòówù tó bá fi lè ké àràfi kan tó bá fi lè pronounce àràfi kan nínú alukuran àfúnilá dáa wípé ó ṣiṣẹ́ dáadáa ẹyọ kan ẹni bá wọn ṣiṣẹ́ dáadáa ẹyọ kan ten mark ni ten mark ni fẹ́ni tó bá ṣiṣẹ́ dáadáa ẹyọ kan anabi wa ṣàlàyé rẹ̀ fún wa wípé lam akul alf lam mim alful anabi ní ìyìn sọ wípé alif lam mim tá a máa ń kà o anabi ní ìpè mẹ́tẹ̀ẹ̀ta ní àràfi ẹyọ kan o bèlè báwa sọ pé tẹ́bá ti ní alif lam mim ọ wàá gba ládàá iṣẹ́ dáadáa mẹ́wàá rárá o bal alfu alfun wàlámù harfun wàmímù harfun. ní mi ànábì nsọ sọ ni wípé alif laada mẹ́wàá lam laada mẹ́wàá mim laada mẹ́wàá bẹ́ẹ̀ yẹn bá ní alif lam mim bá ti wà nù ramadan yìí ó ti gba laada ọgbọ̀n ẹ wá wo àlùmọ̀ muhammad ànábì wa sọ eléyìí wípé tí o bá sí ramadan ni o gbogbo dáadáa ń tó bá wá dín ramadan nípele nípele ní dáadáa ń wọ́n máa jẹ́ àárí dáadáa ṣe kí ramadan ó tó dé ẹ má tún ya ọ̀ lẹ́nu ramadan nítorí gbogbo ẹni yóò wò tẹ́ ẹ báyìí tẹ́ máa ń kí alukur'an àmì ẹni tó mọ bí wọ́n ti lo alukur'ani kò sí nǹkan kan nínú ayé rẹ̀ tó lè dòkú tí ò ní jì kò sí ìṣòro kan tó lè dún wájú rẹ̀ tí ò ní fọ́ kò sí nǹkan kan tó lè máa dún màwúrú màwúrú máa tí ò ní sọ fọlọ́ tí ò ní fi alukur'ani sọ fọlọ́ pé ẹ bá ń gbé kínní ẹ bá ń gbé kínní yìí mi tí ó gbé mi ọlọ́run ọba àdékọ́lá ló sọ yé mi kan mo wí ẹ̀yìn sọ asọ́gbọ́n nù ọlọ́run ní law anna qur'ana alukurani tẹ́ ẹ mú yìí alukurani yìí alukurani yìí tẹ́ ẹ bá mọ̀ wúlò rẹ̀ ni ẹ bá ma sẹ́tì se ni bẹ́ẹ̀ bá ma tóbi tó bó ṣe tóbi tó ni aa suyirat bi eljibal jibal òkè tẹ́ ẹ táwa táwa máa pè ní òkè sóbi òkè tá à ń pè lókè olúmọ àwọn òkè tí ń bẹ tó jókè ni ha bi al bí ìṣòro rẹ ni bó o bá ń mọ àwọn tán mọ alukurani àbí wọn náà mọ alukurani àbáwọ àwọn tí wọn máa ń lò so yẹ láti bí ìjìbáàlù á kú gbogbo òkè sòrò rẹ alukuraani ó kú dànù yányá tí tí ò ní ṣẹ́gun kankan bí o bá sí ramadana ló ká tó wá pé náà ramadana gbogbo ìṣòro ayé rẹ yóò lọ yányá. aw kulli ma bi ilmauta ntẹ ń dòkú nu ayé rẹ á sọ pé alukurani lè sọ dà láyé ah Allahu Akbar àsìkò àsìkò ti lọ anuma na Muhammad nǹkan kẹ nǹkan kẹ ta kejì tí mo fẹ́ kẹ́ ẹ sínú Ramadan òun ni kẹ́ ẹ máa kírun ẹ máa yẹn náfìlà ló nǹkan kẹ ta anuma na Muhammad tó ń fẹ́ tó dá kẹ́ ẹ máa sínú alukurani òun ni kẹ́ ẹ máa náwó ẹ ṣàánú àwọn èèyàn ẹ yọ zaka ẹ ṣe sàárà ẹ dun àwọn èèyàn five hundred tó wá ṣàdúrà wípé Ọlọ́run lámà yín ló dín ẹni sáré jẹ báyìí ọlọ́run má jẹ́ ó mà nira mọ́ bọ́lọ̀ bá gbà lẹ́ẹ̀kan o lè má mà nira mọ́ tó fi jáde láyé àrọ́mọdọ́mọ rẹ lè má mà nira mọ́ ẹja lẹ́mìí àánú ẹja lẹ́mìí dáadáa ẹja lẹ́mìí iṣẹ́ rere ẹ ṣàánú àwọn àfáà tí wọ́n ń sàbí tán ṣe wá sí ẹ ṣàánú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n tí wọ́n ń bẹ láwùjọ yín kọ́lọ́n kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa alúmọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba àlejòlá sọ fún wa wípé innal ladhina yatluna kitaballah ẹ̀rí àwọn tí wọ́n máa kí alukùránù tí wọ́n máa ka kùránù wa aqamu sọ̀la tí wọ́n máa kírun wa anfaqu mimma razaqnahum sirran wa alaniyatan tí wọ́n sì máa nánú owó wọn ní kọ̀rọ̀ àti ní gbangba yarjuna tijaratan lan tamura bá máa ń sọ fún yín pé èèyàn ṣe investment tí ò ní ṣọ́ọ̀tì mẹ́ irú ẹni bẹ́ẹ̀ ló ṣe investment tí ò ní tí ò ní ṣọ́ọ̀tì ọlọ́run kó ṣàlékún dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ dásílẹ̀ kàní tí a wà yìí àwọn aláṣẹ nígbà tí ọlọ́run kó dúpẹ́ fún wa olóòtú ètò yìí Mr. Kẹ́hìndé Abíọ́dún Phillips ọlọ́run kó dúpẹ́ fún yín cameraman wa àti gbogbo àwọn tí a jọ wà níyà yìí tí ó já sí wípé báwo ẹ ti ń gbò wá bẹ́ẹ̀ náà la sì ń sọ pé kọ́pọ̀lọpọ̀ yẹn máa gbọ́rọ̀ lọ́hùn kọ́lọ́n kó dúpẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ conscious pharmacy and provision store tí wọ́n wà ní number two afáàyàyà road ní junction yìí tá a máa ń ní Ìlọrin a dúpẹ́ fún yín o kí Ọlọ́run kó má sábà wa dúpẹ́ fún yín ọlá nàbì sallallahu ta'ala alayhi wa sallam ọ̀rọ̀ yín Ọlọ́run má jẹ́ ó dàrú gbogbo ní tí ó dọ̀rọ̀ yín rú Ọlọ́run má gbé bá yín ọlá òjíṣẹ́ ńlá Muhammad gbogbo wa yányán tẹ̀ ń gbọ́ wa tó bá padà yá pẹ̀lú gọlọ́m nígbà táwọn yóò bá wọn fi di márùn mẹ́fà á máa ju àwọn ìbéèrè tó ń kálukú ó sì máa jẹ ẹ̀bùn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti kẹ́bùn kalẹ̀ bàbá wa alhaji wa suleiman ìgbẹ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí sulawesi nigeria limited wọ́n ti kó àwọn ẹ̀bùn lóríṣiríṣi kalẹ̀ alhaji wa abdulkareem tribe àmọ̀wé ẹlẹ́wẹ̀ẹ́dùn àwọn náà ti kẹ́bùn fún wa alájà wa Balkis ẹlẹ́kẹ̀kùnjú àwọn náà ti kẹ́bùn kalẹ̀ fún wa bákan náà ọ̀gá ńlá farms limited and make sure àwọn náà ti kẹ́bùn kalẹ̀ fún wa pé nínú Ramadan yìí ká ká máa béèrè béèrè nípa ẹ̀sìn kọ́pọ̀lọpọ̀ wa ó sì máa dáhùn kí a sì máa fi ẹ̀bùn sí ìfàjẹ́ bó bá tásìkò ẹ̀ máa bá ètò àṣírò ọ̀nà a máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run kó dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yin tí ẹ bá sì fẹ́ darapọ̀ mọ́ wa àbí tí ẹ fẹ́ fún wa lẹ́bùn ẹ lè pè mí sórí nọ́mbà mi zero seven zero eight one eight seven nine five nine three lẹ́ẹ̀kan sí zero seven zero eight one eight seven nine five nine three ẹ lè bá mi sọ̀rọ̀ lórí whatsapp pẹ̀lú nọ́mbà zero eight zero sixty forty sixty one eighty nine lẹ́ẹ̀kan sí zero eight zero sixty 40 61 89 àlùmọ́ anab Muhammad ọ̀la látúnpàdé pẹ̀lú ògo ọlọ́run títí ọ̀la ọ̀hún bí ẹ bá fẹ́ wo ètò yìí àtàwọn ètò wà míì tí a ti ṣe Adùn Àṣà Yorùbá TV lórí YouTube kí ẹ lè darapọ̀ máa wà ń bẹ̀ títí di ọ̀la tí ẹ tó máa pàdé wa èmi ọmọ ẹ̀yà yín Imam Ibrahim Abubakar Ẹlẹ́kẹ́ Kùntù imam masjid abroad ní islamic village nílọrin èyí ń dágbére fún wa wípé ọlọ́run ọba tí èsùn tí ètò gbé ni mo fọ̀rọ̀ wa lé lọ́wọ́ assalamu wa rahmatulahi wa barakatuhu àjànàkú kọjá mórí nǹkan fìrí bá a bá rérin kápá rérin conscious pharmacy and store nigeria limited ní ibùdókàn àrà ọ̀tọ̀ tí wọ́n ti ń ta oògùn òyìnbó tó jójúlówó tó ń ta àwọn èròjà tá a lò fún àmójútó ilé àtara ẹni conscious pharmacy and store nigeria limited wọ́n gbà ìwé ẹ̀rí gbóǹtẹ̀ ìjọba lórí tí wọ́n ń ṣe ọ̀gá ni wọ́n níbi ká gbé oníbàárà gẹ̀gẹ̀gẹ̀ àwọn ọjà tí wọ́n ń ní bẹ́ẹ̀sì wọn ò rọ̀jú iye tẹ́ rà lẹ́kọ̀ọ́ níbàdàn náà lẹ́ẹ̀rà lọ́dọ̀ wọn conscious pharmacy and store nigeria limited wọ́n ta onírúurú ẹlẹ́rìndòdò tẹ́ ẹ lè fi ṣènáwó tàbí lò fún gbádùn ẹ̀mí ara yín bẹ́ẹ̀ onírúurú omi fún mímu tàbí fún ìnáwó lówó tó fi ni lọ́kànbalẹ̀ lẹ lè rírà lọ́dọ̀ wọn gbogbo tó wù kẹ́ fẹ́ rà lọ́dọ̀ wọn lọ́ní fọkànbalẹ̀ ẹ lè rà á wọ́n tà fún alára tún tà bẹ́ẹ̀ ni wọ́n tà lẹ́yọ̀lẹ́yọ̀ conscious pharmacy and store nigeria limited ìfikàlẹ̀ sí number two ìtààmọ́ junction àfàyàyà street ìlọrin nípínlẹ̀ kwara conscious pharmacy and store nigeria limited ibùdó ìtajà tó fini ni lọ́kànbalẹ̀.